bí ṣéṣe máa rẹ̀ ló bí ẹni bí kúta bèrè ẹni bí kúta bèrè ló bí oyè yẹn èso ìgbóyè sí ní àtúntò. ṣe àti ìfẹ̀sẹ̀ ní London. because oríire ló jẹ́ fún wa o fújì nìkan kọ́ ló wà lẹ́yìn láì fújì nìkan bó ṣe ń do èmi ṣe sọ ìrẹ̀wọ̀n náà bá ti fi tí a gbà gbọ́ wọ́n ti wọ́n ti dàrẹ́ ti ti ti ọ̀rọ̀ ti máa yá kíákíá bí àbá bá tàbí sọ̀rọ̀ náà bá ti wáyé náà tí ò bá rí kòtò tí ọ̀rọ̀ ṣe sí ọlọ́ sàmù. ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. <laughs> no ẹ sáré kọ́lọ́ ojú ọ̀sẹ̀ wa ọlọ́run ló ní kó rí